101. ní báyìí ẹ jẹ́ ká darapọ̀ mọ́ Ọládùnní Bello lórí ètò alfik fiden. هو الله الذي لا إله إلا الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين atọ́nkí ẹ̀yin olùgbọ́wọ́ àwọn ikú àjọkojúmọ́ abárúkà jùmọ́ aláàjẹká ṣòkò ẹ̀ káàbọ̀ sórí ètò tí a kò ní àlefíkò fi dín ọ̀làdùnníbi lolóko mi mo ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú sheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣà tó olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lọ́gbọ̀nsọ̀ sheikh ẹ̀ káàbọ̀ sórí ètò sáà kí ala kó túnbọ̀ bá wà pẹ̀lú yín kó sì túnbọ̀ máa bá sọ agbára di ọ̀tún sí fún yín kó sì túnbọ̀ máa bá gbọ́n yín insha Allah jazakumullah khairan ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sà ìbéèrè tí màá kọ́ máa fi wọlé òun náà ni èyí tí ó wá láti ọ̀dọ̀ oníbèrè wọ́n ní ṣé sọ̀láàtì obìnrin ṣé ó pé ṣé ó lálàáfíà nígbà tó bá ṣe sọ̀láàtì láìwọ ìbọ̀sẹ̀ alákọ̀ọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ bá ń fowó pamọ́ ìmọ̀ gbà nípa ríṣù àjọ wọ́n ní iṣẹ́ àjọ gbígbà ṣé iṣẹ́ halal ni àbí haram lábẹ́ rẹ̀ wọ́n tún ní tí ẹni tó jẹ́ gbàjọgbàjọ tí bá ń gbàjọ tó wá jẹ́ pé ẹni tí ń dájọ́ sí lọ́wọ́ ó fẹ́ yá owó lọ́wọ́ rẹ̀ pé ẹ dákun mo fẹ́ fi owó ṣòwò ẹ yá mi ní owó wọ́n ní tán bá wá yáyàn ní owó báwọn méjì ni wọ́n fi yọ tó bá jẹ́ pé àjọba bọ́ sí abẹ́ haram ṣé méjì tí wọ́n ń yọ ńkọ́ ṣé òun bọ́ sí abẹ́ haram ẹ jẹ́ ọkọ̀ dá dúró báwọn náà. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. sọláàtì tóbìnrin bá ń ṣe òfin ọlọ́run dá lórí pé kó wọ aṣọ tí ó bo gbogbo ara rẹ̀ látòkè títí délẹ̀. Hmm ọwọ́ ibi tó fi ọlọ́run bá gbà fún pé ó lè yọ ọ lẹ̀ tọ́ba wà ń bi táwọn ẹni tí wọn kì í ṣe ẹni tí ò lẹ́tọ̀ọ́ sí àti rí ojú rẹ̀ àti ọwọ́ rẹ̀ tó bá kẹ́nu lé ní ti ń ṣe yóò fojú àtọwọ́ lẹ̀ ṣùgbọ́n tó bá pé ìtàbí tí àwọn ẹlòmíín tí wọn ò lẹ́tọ̀ọ́ láti rí bá wà ní òfin ọlọ́run tó sọ pé yóò bo ojú rẹ̀ yìí ojú àti ọwọ́ rẹ̀ nìkan ló lè yọ síta tí máa ń ṣe sọ̀lẹ́. wọ́n bí anabi sallallahu alayhi wa sallam léèrè nínú hadithi ummi salama radiyallahu anha ǹjọ́ wa tọ́kùnrin kó ṣe sọ̀láàtì pẹ̀lú ẹ̀wẹ̀ ẹ̀yọ̀kan lọ́rùn bí? ní bẹ́ẹ̀ ni ẹ̀wù gbàgẹ̀rẹ́ rẹ̀ tó bá wá látòkè tó bo gbogbo ara rẹ̀ dórí òkè ẹsẹ̀ rẹ̀ ó lè fi eléyìí túmọ̀ sí pé obìnrin gbọ́dọ̀ rí dájú pé aṣọ tó ń wọ̀ ó bo gbogbo ara dórí òkè ẹsẹ̀ àmọ́ àtẹlẹsẹ̀ tó ń bá hàn ta lẹ́yìn ìgbà tó forí kanlẹ̀ eléyìí ó ba sọ̀láàtì rẹ̀ jẹ́ ìmọ̀tí òkè ẹsẹ̀ bá fi lè hàn síta sọ̀láàtì bàjẹ́ òfin ọlọ́run ọba tó de ìmúra obìnrin lórí sọ̀láàtì nìyẹn. Hmm eléyìí túmọ̀ sí pé kìí ṣe dandan ni kóbìnrin kó wọ ìbọ̀sẹ̀ nígbà tí ó bá ṣe sọ̀lá ṣùgbọ́n dandan ni kó rí pòǹbò gbogbo ara òun dórí òkè ẹsẹ̀ òun gbogbo tó bá mọ̀ pé òun fi bo ẹsẹ̀ òun tókè ẹsẹ̀ òfin ní hàn síta ó gbọ́dọ̀ fi bò. Hmm. ìbéèrè ẹlẹ́kejì wọ́n ní àjọ eléyìí tá máa ń dá fáwọn bàbá àti ìyá alájọ hmm. sọ́tọ̀ sósì nínú òfin ṣẹ̀ríyà lábẹ́ òfin ọlọ́run kò sí nǹkan tó burú kéèyàn jẹ́ pé èèyàn ń bá àwọn èèyàn kówó pamọ́ sọ́dọ̀ hmm. àmọ́ pẹ̀lú májẹ̀mú kó jẹ́ni tó ṣe fọkàntán hmm. ìjẹ́ni tó ṣe fọkàntán rẹ̀ ni pé owó pàtó téèyàn kó sí ọlọ́dọ̀ ó ń gangan ojúlówó rẹ̀ lọ́ọ̀dà padà fúnjọ́ tó bá fẹ́ gbowó rẹ̀ padà ó ní fowó mi pààrọ̀ rẹ̀ hmm. eléyìí kì í sì ṣẹlẹ̀ ní ìṣe àti ìhùwàsí àwọn alájọ alájọ wọn mọ̀ kọ́ àkọọ́lẹ̀ ni pé iye báyìí lọ dá bó ti kówó tiẹ̀ fún ni ó dàpọ̀ mọ́ owó yòókù tí ń bẹ lọ́wọ́ rẹ̀ láì kò bìlà pẹ̀lú èyí tí lágbájá kó fún un yàtọ̀ sí ètí tàmẹ̀dó kó fún un. nígbà tó sùn iye yẹ kówó yín jẹ́ ní òkò fún yín kì í sojú lówó owó yín. Hmm. sọ eléyìí lábẹ́ òfin ọlọ́run ti kú lẹ́ni tí ń bá ní kówó ti dẹni tó yáwó. Hmm. òfin ọlọ́run sọ pé ẹni tó bá bá ní kówó pamọ́ ojúlówó wa tá a kó fún kókó pamọ́ náà ni ó padà fún wa ńgbà tá kìí ṣe pé iye rẹ̀ pẹ̀lú owó mi ni ó san fún wa hmm. tó bá ti wá jẹ́ pé iye ni ó san fún wa kìí ṣojúlówó owó tiwa a jẹ́ pé yíyá lọ bí wọ́n bá jíwó mọ́ lọ́wọ́ àbó bá sọnù àwáwí kan àròyé kan tó lè ṣe tí ó wọ̀ wá létí òsì yóò sanwó padà fọlọ́wọ́ tó bá wá ṣẹlẹ̀ yìí pé ó ti rí bẹ́ẹ̀ sọ wá tọ́kẹ́ tún yáwó lọ́wọ́ wa kó tún máa gbèlé sòkòtọ́. So, ntọ́ba iṣẹ́ eyín kékeré kékeré kan tó bẹ eyín ajá jẹ́ nu. Hmm. so kọ̀tọ́ kẹ́ni tí à ń dájọ́ sí lọ́dọ̀ tí wọ́n á máa gba ìdá alákọ̀ọ́kọ́ pò ń lò hmm. ní. ẹ̀tún anítẹ̀ bá tún fẹ́ yáwó lọ́wọ́ rẹ̀ méjì ni ó tún kó hmm. eléyìí ọ̀bùn fi ọlọ́run ọba mu Hmm. ẹ̀yin lẹ òfin nípa aru rẹ o hmm. so ẹ mọ̀ kí jẹ́jẹ́jẹ́jẹ́ lẹ jẹ́jẹ́jẹ́jẹ́ lẹ gbé wọn lọ sí kírẹ́ẹ̀tì ẹ̀ wọ́n lọ mọ̀ ẹ̀dá lẹ ń tó béèrè a béèrè ẹni tó bá ti gbọ́ hmm. kí náà nà àbáyọ tó bá mùsùlùmí ọ̀nà àbáyọ ni pé ó fi yí ẹni tó ń gbowó lọ́wọ́ rẹ̀ wọ́n tó bá mùsùlùmí pé tó ẹ mọ̀ ti wá ṣe a sì lè máa kó kálukú sínú àpò kan lọ́tọ̀ hmm. pé kọ́ má bàa dàpọ̀ mọ́tẹ́lómi àwọn gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ bá wọn kó wọn pamọ́ hmm. àá da lórúkọ mọ́sàpá náà ni a hmm. kò lọ báńkì a kò lọ kínní so àkọ́kọ́ àfinúfẹ́tọ̀ kò lọ báńkì náà kó wọ́n má bàa jẹ́ pé wọ́n wàá gbà lọ́wọ́ èèyàn náà lọ́fà láàfin lọ sí báńkì ọ̀dà ńgbà tó ti wá jẹ́ pé iṣẹ́ tiwa táwa yàn láàyò náà lélẹ́yìí báyìí tá a sì ní sẹ́mi jùlọ tó ń ti pé ojúlówó owó yín kọ́ láàdá padà hmm. tẹ́yìn náà sì rí i pé níta ń ṣe yín náà tún wúlò fún yín lọ́nà kan àbọ́nà mi tó hmm. ẹ ẹ bá wa gbà bá ń ṣe ń ṣeun iye tó bá wù yẹn máa fún wa nígbà tá à ní sẹ́nu kì í wá sí hmm. pé ọlọ́ọ̀là lé wọn lọ́wọ́ pé àkọ́kọ́ tó bá ti dáhùn fẹ́ ọkọ̀ àwa la ní kò sí ń tọ́jọ bẹ́ẹ̀. jazakumullahu khairan wọ́n béèrè mi èmi kọ́ gbogbo wa o jẹ́jẹ́ tèmi lèmi náà dúró zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six nọ́mbà tí a mọ̀ pé wọlé sínú fáwọn tó ń bẹ ní nàìjíríà ń bí àti fáwọn tó ń bẹ ní àwọn orílẹ̀-èdè ilẹ̀ òkèèrè lọ́hùn. hello hello hello kọ yín o. àmọ́ gbọ́yìn dáadáa hmm. ohun yín ò tí jákè dáadáa hello kọ yín o sàmàlẹ́kùn. wàhálẹ́kùn sálàmù rahmatulah ibi ẹtí ń pè yìí. sèyí àti láti gbọ́. láti. ìgbọ̀n ìbéèrè yín. ẹ̀jọ̀ mo fẹ́ lọ òṣàgbà pé téèyàn bá jí lóru téèyàn ṣe tajúd. tó mhm. dáa téèyàn máa tan tùràrí téèyàn máa fi ṣàdá. tó kọ́dà. alhamdulilayi nínú òfin ọlọ́run àbùkátà láti tan tùràrí ká tó ṣàdúrà. Hmm so náà nǹkan tí máa ń jẹ́ ká lu ọgbà òun náà ni jíjí tọ́lọ́run ti ní kẹ́ ẹ jí lóru yẹn so ẹ máa pe ọlọ́run ọba ẹlẹ́dàá wa torí pé ńgbà tó bá ti ń kó ìdá kan nínú mẹ́ta ti gbẹ̀yìn nínú òru hmm. tí yẹn bá ṣe kòǹgẹ́ pípa náà ló jí sí bí kápá aago méjì ààbọ̀ sígbà tá alifájà rí ọyọ yẹn hmm. èèyàn ti ṣe kòǹgẹ́ àkókò tó ga jù lóru ilé tó lu ẹlẹ́dàá máa ń sọ̀kalẹ̀ wá sí sánmàlẹ́ ayé hmm. ta ló fẹ́ pè mí kí n dá lóhùn ta ló fẹ́ tọrọ nǹkan kan kí n fún ta ló fẹ́ tọrọ àforíjì kí n ṣe fún un so ẹ tọrọ ní tẹ̀ ń bá ń fẹ́ nígbà náà ẹ sáàtì má tọrọ kókùn ẹ̀bí ọjà ẹ sì hmm. má tọrọ ohun tí ọ̀dà àtọ́jẹsẹ̀ hmm. pẹ̀lú ògo ọlọ́run àjọ àyàn ọgbà ẹ bùkátà láti tan tùràrí tùràrí lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n máa fi ń pa àǹjànú ni hmm. ṣẹ́bọ́lọ̀ lẹ́yìn sí kí wọ́n pa yín pọ̀ àǹjànú ti. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Tí ó kọ́ ibi ẹ ti ń pè. Ìbéèrè yín ǹjẹ́ àwọn ewé kan wà tí ó jẹ́ haram láti fi ṣe ìwòsàn tàbí egbò kan wà láti fi ṣe ìwòsàn lápẹẹrẹ gẹ́gẹ́ bí ewé sábà nínú ìdájọ́ ìsìlámù wí lórí ewé sábà. Hmm, ìbéèrè gangan lẹ́yìn lẹ́mú wà ọ̀yẹ́kùn sọlọ́mù. àkọ́kọ́ náà tọ́lọ́mù bàbá ti ṣe jíjẹ lílo rẹ̀ léèwọ̀ ẹ má fi ṣe ìwòsàn hmm. ẹ pé ewé tábà gbogbo tó máa ń lò sí generally nǹkan tó burú tí ò dáa ni ẹni tó ṣe pé ó mú sìgá ẹrí pé kò dáa hmm. àwọn ẹni tó ṣe pé wọ́n mú gẹ́gẹ́ bí sìgá kò dáa àwọn tó sì ṣe pé àwọn náà tó ń lò ó nígbà míì láti fi kó sẹ́nu hmm. èyí tí wọ́n máa ń sọ pé àdìkúnnu tí wọ́n ń kó sẹ́nu ní ìsìn tó rí ọ̀kọ̀ọ̀kọ̀ spáàkì lọ hmm. so gbogbo orú rẹ̀ kì ṣe ń tọ́ da ẹ má lò ẹ má lò ẹ má gbìn sílé yín wọ́n ní táwọn bá gbìn sílé máa léjò kò sí nílé ẹ máa gbé orúkọ náà ọ̀kan kan náà gbogbo ẹ̀ ọjọ́ bó ṣe. hello.

tó bá bímọ tá ọmụ ọmọ ẹ̀ tó ń jẹ tó ń jẹ́ ìbáka hmm. ṣé aláàlú ìbáka yẹn ni àbí àrọ́m. ẹlẹ́ẹ̀kejì dẹ̀ ni. naam hello. à ń gbọ́ yín à ń gbọ́ yín. hello. hello à ń gbọ́ yín ẹ béèrè alhamdulilayi. ọlọ́run bẹ́lẹ́dà wa ó ṣe jíjẹ ẹṣin ó ṣe lẹ́tọ̀ hmm. ó sì jẹ ó ṣe jíjẹ kẹ́tẹ́kẹ́tẹ́ léèwọ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ tó tún á jẹ́ èèwọ̀ yẹn oní kẹ́tẹ́kẹ́tẹ́ ti lé hmm. yàtọ̀ sí kẹ́tẹ́kẹ́tẹ́ orí ọ̀dàn ìtọ́lọ̀ ń dá sínú gbólọ́hùn hmm. ẹ̀tọ́ ni ká jẹ ṣùgbọ́n ti lé lọ́lọ́run ọba sí léèwọ̀ lọ́jọ́ tí wọ́n lọ jagun Khaybar àwọn sọ̀hábà wọ́n ti gbé kẹ́tẹ́kẹ́tẹ́ ẹrú ìtọ́jẹ́ ti léhùn hmm. wọ́n ti sáàyàn rẹ̀ wọ́n ti gé sórí iná títí ń sọkútù wọ̀wọ̀ hmm. tí kálukú ti ń palẹ̀ mọ́ pé bọ́ba dínà o inshallah á jẹ ẹran yìí. anabi hmm. sallallahu alaihi wasallam á pa aláṣẹ pé kí wọ́n kéde pé inna allaha wa rasulahu qad harrama akla eh, akla lahmi ẹ fi yé wọn pé náà àtòjíṣẹ́ rẹ̀ ti ṣe jíjẹ ẹran kẹ́tẹ́kẹ́tẹ́ lé ó ti ṣe lé wọ̀ àwọn sọ̀hábà àwọn kì í jáfara níbi àtìtẹ̀lé tọ́lọ́n àti títẹ̀lé ta nàbì sallallahu alaihi lórí náà ni wọ́n ti yí gbogbo àwọn apẹ́rìn dànù. torí pé nítorí ti ṣe léwọ̀ kí náà fẹ́ jẹ mọ́ kọ́bá àti ẹ̀ máa wá já fíkánfíkán jù bẹ́ẹ̀ lọ ọlọ́run má jẹ́ àjẹjẹkújẹ. Hmm. subhanallah láàrin ká dojú ká ṣẹ́jú ó sì di jẹkújẹ. so wọ́n pa tì bó làwa ìbá pọ̀lọpọ̀ nǹkan lọ́lọ́run ṣe léwà tó ń sìn jẹ dìsìn pọ̀lọpọ̀ mùsùlùmí ló tún jẹ ẹlẹ́dẹ̀ bá wọn ń bẹ nínú ẹni tí ń tún jẹ ajá àwọn olùbílẹ tó gbogbo àwọn nǹkan tó lọ́n bá ṣe léwà jìnnà sí ìwà tó ń jẹ jò ń kọ́ sọ́wọ́n kọ́ lọ́n ṣe léwà gbogbo ẹni tó bá ti pa láti pé tẹ bá ti rí ẹ pa ó túmọ̀ sí pé ẹ jẹ́nu irú rẹ̀ lẹ́jọ́ wọn ní ọmọ tó tara kẹ́tẹ́kẹ́tẹ́ àtẹ̀sìn jáde ńkọ ìbáka tá a lè jẹ́ àgbọ̀dọ̀ jẹ́ nítorí pé òfin ṣẹ̀ríà sọ pé idha ijtama'a al-halal ghalaba al-haram tí ntọ́jẹ́ wọ̀ àti ntọ́jẹ́ tó bá pàdé hmm. tí nǹkan kan wá tara wọn jáde bíi ti bá ka yìí hmm. jíjẹ́ ìwọ ni ó lágbára jù torí àgbọ̀dọ̀ jẹ́ bá ka. Hmm, akramakumullah bí ká sọ pé ajá gun ewúrẹ́ ni ajá wa gun ewúrẹ́ inú ewúrẹ́ bá bímọ ṣé ajá wúrẹ́ la pè é ọmọ tó bí ni àbí bò láti pè ọmọ tó bí òun haram ni ká jẹ torí kọ́ ń ṣe jíjẹ ewúrẹ́ lẹ́tọ̀ọ́ ó ṣe jíjàjà léèwọ̀ ntọ́bọ̀ wa tara ntọ́jẹ́ tó àti ìwọ̀ jáde ìwọ̀ ló wọ́n máa jẹ. Hmm. hello ti já zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six hello. aleykum salaam wa rahmatulah ọkọ yín ó kọ ìhà fún àwọn tó ti ní ìlú wọn hmm. lórí ọ̀rọ̀ bẹ́ẹ̀nù lè fẹ́ kéde ìlú yìí. bẹ́ẹ̀nù. hello. hello salaam aleykum. aleykum salaam wa rahmatulah ó kọ yín ibi ọtí ń pè. kọ́ńtìm ló ń pè láti gabon. ìbéèrè yín. ìbéèrè tó wà ní pé aníkàgbé lọ́dọọdọ tó wà ń pé ǹjẹ́ ayé ayé alukóhánì kan àbí hadith anabi muhammad kan tó ń lamọ́lẹ̀ wípé tí àwọn òkú bá kú ìjà máa ń ní àǹfààní àti ríra wọn ìjà máa ti ríra wọn ìjà máa ń béèrè lọ́wọ́ ra wọn pé o báwo ni lágbájá ọmọ lágbájá báwo ló wà sílé ayé báwo ní í ṣe bàdà báwo ní í ṣe tòótọ́ ṣé àǹfààní ẹ wà lára ní kábíyèrè ọ̀dọ̀dọ̀ tó wà. ààrẹ bóyá kẹ́ ẹ máa bá ààrẹ bóyá kẹ́ ẹ bá rí ẹ fún wa nígbà tá a bá lọ àmàmà <laughs> àmọ́ àmọ́ ètò ọjà ni pé kí n láti tá a fi rọ́nà lọ́tà bá dán. Hmm. naam. zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six hello. aleykum salaam aleykum salaam ó kọ yín. na abdulrasheed ni láti èkó. ìbéèrè yín. na mo fẹ́ bí ọlọ́run dọ̀ pé wọ́n ṣẹlẹ̀ pé nǹkan náà àwọn èèyàn wa kan ó kú ṣùgbọ́n lẹ́yìn ikú ẹ̀ àwa ṣe mọ̀ pé ẹni náà ó jẹ gbèsè. Mhm. so lára owó tó wà fílẹ̀ gbèsè tó jẹ yẹn owó èlé ní sá owó tó fílẹ̀ ó sọ gbèsè yẹn àti owó èlé orí ẹ̀ náà ó sọ. alẹ́gbẹ̀ẹ́ ṣó tọ́ láti sọ gbèsè yẹn tòun tó tòun ti owó èlé tó wà lórí ẹ̀ yẹn lè lórí àkọ́kọ́. bẹ́ẹ̀ kejì ni pé ẹnìkan pè mí nígbà kan tó ń fẹ́ gbéṣẹ́ kan fún mi mo wá tara mi pé ó lè jẹ́ pé àwọn tó máa ń gbáyàn nígbà wọn fọwọ́ náà yẹn ni wọ́n sọ fún àwọn ọ̀rẹ́ mi mẹ́ta kan pé kọ́ tẹ̀lé mi lọ èmi lọ wájú àwọn tẹ̀lé mi lẹ́yìn ẹgbẹ́ táwọn lè fi. bàtà wa débẹ̀ mo wá rẹ̀ nìyẹn wá fa mọ̀ pé fọwọ́ náà mi lóòótọ́ ló fẹ́ gbà mí ni ẹgbẹ́ tó kíní ẹ̀ wá ṣàbíyá ariwo ń bẹ̀ ìdí tí mo lọ ni pé ìkọlára wa láì mọ̀ tẹ́lẹ̀ mi mọ̀ ẹ̀rọ mi tí mo sọ mi mọ̀ yẹn mú báńtẹ̀ dání yòògùn báyìí ni ó mu dání tó ó wá yòògùn yẹn bọ́ta níbẹ̀ ó fi alẹ̀ ńbẹ̀ ẹ̀dẹ̀ tó àṣàmú ẹni yẹn amú lọ àfàlọ́lọ́pàá lọ́wọ́ bàtà wọn padà délé lára àwa wá ní pé lórí tó ṣe mú báńkì dání wá wò pé nǹkan tó ṣe yẹn pé a ti kúrò nínú Islam tòun ti pé àwa kọ́ la ṣe bẹ́ẹ̀ nǹkan lára wa ló ṣe bẹ́ẹ̀ ẹ̀mí wa lọ ó wá lọ tún ẹ̀wẹ̀ fún òun wẹ̀ sí inú Islam sọmi yẹn mhm. níta ìmọ̀ afẹ́ bẹ̀rẹ̀ pé ṣé kinní yẹn tó ba ẹ̀sìn àwa tó kù náà jẹ́ tòun ti pé àmọ̀ tẹ́lẹ̀ àmọ́ pé tí yóò máa mú nǹkan báyẹn dání. ó ti yé náà. alhamdulilayi ẹni tó bá kú tó fi gbèsè sílẹ̀ gbèsè yẹn wá jẹ́ gbèsè tó ní rìbá nínú àwọn wá tó fi sílẹ̀ náà lè san gbèsè yìí ti rìbá rẹ̀ ṣé káwọn bá san ni àbí báwo àkọ́kọ́ ni pófin ọlọ́run bá dá lórí pé gbogbo ẹni tó bá kú pẹ̀lú gbèsè lọ́rùn kò ní nísinmi nínú sàárè rẹ̀ ó dìgbà tán bá tó san gbèsè yẹn. anabi sallallahu alayhi wa sallam ó ní nafsul mu'mini marhunatun bidaynihi hatta yuqda anhu. Hmm. ẹ̀mí mùmínì ni wọ́n fi dógò sára gbèsè rẹ̀ wọn ní túlẹ̀ ó tán bá bá san gbèsè. Hmm. ṣùgbọ́n gbèsè eléyìí tó yẹ kẹ́yìn tẹ́ kù láyé kẹ́ gbìyànjú láti rí pẹ́ san òun náà lójúlówó gbèsè tọ́jẹ hmm. kẹ́sì fi yí ẹni tí ó ya lówó wípé ẹ bá rí ojúlówó gbèsè san kí wọ́n fagilé owó èlé tó wà lórí rẹ̀ so inshallah ẹ rí ṣe bẹ́ẹ̀ torí kọ́ mọ̀ bàjẹ́ pé ó ti fi ìwà ń wára àti sísẹ̀tọ́ sẹ́lọ̀n yóò fi kó bá àwọn ẹni tí ó jogun rẹ̀ hmm. gbogbo àwọn ìtẹ́lọ́mọ̀sán lówó èlé tọ́lọ́ǹsẹ̀ lè wọ̀ ọ yẹ sẹ́kù fáwọn ọmọ tó ṣe fáwọn ojogun àti ìyàwó tó bá fi sílẹ̀ ṣàyè. ẹ nígbà tẹ sọ pé nìkan fẹ́ gba yín ẹ wá ní káwọn èèyàn mẹ́tọ́ tẹ̀lé yín lẹ́yìn nígbà tẹ débẹ̀ ẹ padà mọ̀ pé ó fẹ́ gba yín náà ní pé four one nine so ṣùgbọ́n ibi tí yàn ti ń sọ̀rọ̀ ọ̀kan náà mẹ́tẹ̀ẹ̀ta tẹ̀ mú lẹ́yìn ló ń bá yọ bàǹtí ògùn hmm. so bàǹtí ògùn yún lọ́ wá fi kí fún ẹni tó fẹ́ gba yín tẹ sáfìrí mú tẹ fi mú lọ sí tọlọ́pàá ṣé ó ti kó bá yín àbí ò kó bá yín tẹ́ẹ̀ bá ti jọ mọ̀ láti lé tẹ́lẹ̀ náà ipò nkóbá ntí oko lọ́wọ́ eti ó gbé wọ̀ngbà ẹ̀ bá dọ̀rùn tí fi ma pitú <laughs> so ẹ̀yin ọ̀mọ bẹ́ẹ̀ ṣòǹgbà so lọ́ba yín lójijì ẹ wá tètè ṣàfihàn pé ẹ̀yin má kúrò lọ́dọ̀ rẹ̀ kó náà sì kó gbéra rẹ̀ jìnnà sí yín ẹ̀ bá lọ́wọ́ nínú bàǹtí oògùn eléyìí tó ń gbé káyọ̀ wọn á ní padà sínú Islam ni gbàgbọ́ tó ní òun náà ni pé bàǹtí láti dá nǹkan kan sí lẹ́yìn ó ti di Mm. àmọ́ tó bá ń wò pọ́ lọ́wọ́ ọba náà ni ó ṣe pàǹtí ogun kàn jẹ́ sábàbí ni á sọ pé ó ti ṣẹbọ sọ́lọ̀ ní ẹbọ tó kéré ní ẹnìnàhó ja'ala ma laysa bi sábàbí sábàbá torí tí èsè sábàbí ó ti sọ di sábàbí tó mm. yóò tù bá lọ sọdọ ọlọ́ọ̀ni àmọ́ tó bá gbàgbọ́ pé pàǹtí ogun dágbára kan ní lọ́tọ̀ ó ti di kèfèrí tó ti kó nù ẹ̀sìn Islam mm. kí wọ́n láǹfààní ìwẹ̀ tó lọ wẹ̀ pé padà sínú ẹ̀sìn Islam tẹ́ ẹ̀ yanjú pàǹtí ogun ẹ ṣàlàyé pé ẹ gba bàǹtí ògùn yàn ẹ já wẹ́lẹ́wẹ́lẹ́ gé sọnù àtògùn òfò tó wà lára rẹ̀ ẹ wá lọ wẹ̀ padà sínú ẹ̀sìn islam ó sì dá bàǹtí ògùn padà lé islam ò lọ wẹ̀ padà sínú ẹ̀ hmm. àfi kẹ́ ẹ rí i pé bàǹtí ògùn yàn ẹ parẹ́ ó pòórá ó di nǹkan tẹ́ ẹ̀ rí má hmm. tẹ́lómìíràn hmm. kọ́ Hmm. so ìyàtọ̀ wà láàrin méjèèjì so bí ó ṣe di ọ̀sẹ̀bọ tó di káfírin àti bó ṣe sẹ́kù lórí pé ọ̀sẹ̀bọ sọ́lọ̀ ńlẹ́bọ tó kéré ìwọ á lọ dánú òdòdó méjèèjì hmm. kò sí ìtọ́ dá mi ìwọ ọmọ ìyá mi tí wọn náà ń gbọ́ lọ ń gbọ́ yẹn gbogbo oògùn asọ̀rọ̀ asokọ́ àrìmálẹ̀ àgbémì àti gbogbo àtọ́lá àjílò àlòsùn hmm. gbogbo ọ̀rọ̀ àwọn akẹ́tọ́ sí pọ́ takotọ́ náà takotà nábà Muhammad sallallahu alaihi wa sallam ẹjẹ́ àtètè jáwọ́ ń bẹ̀ lónìí kó tó di lọ́la ọ̀la ọjọ́ wo ọjọ́ kú tá à ní sí láyé má mm. tó ẹ pé níta gbélé ayé ṣe ní ọkàn ṣẹ́kù kù wá. anábì sallallahu alaihi wasallam lọ́jọ́ kan fọwọ́ kan ọ̀kan nínú àwọn sàhábà lápá anábì mm. wa rí i pé fúnpá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mm. wọ́n á ní kí leléyìí ó ní à wọ́n máa ń sóògùn iṣan kan tó máa ń kọ́lẹ̀ bá ní lápá ni anábì sallallahu alaihi ní anza'ha jáàdánù fa innaha la torí tó bá ṣẹ́kù lápá rẹ̀ kò ní nǹkan kan tí ó ṣàlékún fún ọ ju pé yóò túbọ̀ kú ọ̀lẹ́bọ̀ lápá lọ. wa innaha law baqiyat fika tó bá ṣẹ́kù lára rẹ̀ hatta mit tó bá fi kú lan tufliha abadan òní sóríire láéláé. sọ nítorí ẹ̀ ìtura tí wọn náà wá sọ̀rọ̀ ńkọ́ ètò oṣù kọ́ńkọ́ ilé ìtajà ilé tẹ̀ ń wọ́ ilé tẹ̀ ń sùn gbogbo àwọn ààyè gbogbo náà lẹ́ sọ̀gùn mọ́ bó la ṣe fẹ́ sọ eléyìí wájú ọlọ́ wọn wá wí tí wọn ní wọn ń bú ọ wọn ń bú ọ fi nǹkan tó ń ṣe é lẹ̀ kódà kọ́mọ́bà kó bọ̀ ó ṣe jẹ́ èbú wọ́n ní ẹ̀pá nu mọ́ èsì ń bọ̀ ọ̀wá ni wọ́n ń bu ọ ọ̀dà yanu kèsì ń kó bẹ̀. kó gbé mi jazakumullahu khairan ya sheikh ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé wáàsí ìta gbangba tá a máa ṣe hudan wa bushra tó máa ń wáyé ní gbogbo ọjọ́ sátidé tí ó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan tó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan tó jẹ́ ti oṣù yìí yóò wáyé lọ́la ọjọ́ àbámẹ́ta sátidé insha allah ti ṣe ọjọ́ karùn-ún oṣù kẹfà twenty twenty one èyàn ti bàkàtàbíyà inshàlá ní Ògbómọ̀ṣọ́ central mosque tó ń bẹ ní ọjà gbó ni ó ti wáyé onídéédé agogo mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ ten prompt pẹ̀lú àkòrí àdìsọ́kàn tó lálàáfíà apá kejì àdìsọ́kàn tó lálàáfíà apá kejì ọláyẹn ó dẹ̀ tún ṣe déédéé ọjọ́ kẹrìnléní ogún oṣù shawwal fourteen forty two ah ejirọ kàlẹ́ndà ká sọ fún àwọn tí ò bá tí ì gbọ́ wípé wáàsí náà yóò wáyé lọ́la olùbánisọ̀rọ̀ wa náà ni sheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lọ́gbọ̀nsọ̀ insha allah kí ọlọ́run kó ṣọ́ ọ̀la ọ̀hún lọ. hello hello kọ́ yín o ó ti já hello. aleykum salaam wa rahmatulah ẹ bá a gbóhùn sókè dáadáa ó kọ́ yín ibi ẹ ti ń pè. ọmú farida ló ń sọ̀rọ̀ láti Ogun State. láti Ogun State ìbéèrè yín. ìbéèrè mi méjì ni alákọ̀ọ́kọ́ ni pé téèyàn bá sí ní bedroom or toilet ṣé èèyàn ní ẹ̀tọ́ àti sọ pé alihamudulilayi. ẹlẹ́kejì ó ní wípé tí ọmọ sọmọ ìyá sọmọ ìyá tó ń bá ní téèyàn kan ni wọ́n bá sọ pé à Ẹ mú owó wá, iye báyìí ni wọ́n ń ta nǹkan ní ọjà, ẹ jẹ́ kí n bá wá, tẹ́ni yẹn wá fi ọkàn tọ̀ látara pé kò lè ṣòun ní jàm̀bá, tó wá jẹ́ wípé iye tí wọ́n ń ta nǹkan yẹn kọ́ nìyẹn àti pé ó tún ti fún un ló yọ àní pó ṣàṣẹ ni ẹni jàǹbá ṣàṣẹ ni ẹni ní ẹ̀tọ́ láti gba owó yẹn padà àbí kó sílẹ̀ fún ọ lọ. alhamdulilayi ẹni tó bá sí ní ibi tá à ń ti ń wẹ̀ tó bá yẹ pé léèwọ̀ tí a kì í tọ̀ tá a kì í yàgbẹ́ nínú rẹ̀ ni kò sí nǹkan tó burú pé kó sọ pé alhamdulillah hmm. àmọ́ tó bá ti jẹ́ léèwọ̀ tá a máa tọ̀ sí àbí léèwọ̀ tí wọ́n papọ̀ má lè gbẹ̀ ẹ má sọ pé alhamdulillah nígbà tẹ́ bá jáde ẹ ṣẹ̀ṣẹ̀ máa dúpẹ́ fọlọ́ ilé ìjẹ́bù ti ṣe jẹ́ ẹni tó ní mówó wá kí n bọ̀ ra nǹkan wá níbi tí wọ́n ti ń tà lọ́jà wọ́n wá fowó lé lọ pẹ̀lú ìgbàgbọ́ pé kò ní yan ọjà kò ní fi owó kún owó ọ̀padà wá ṣẹlẹ̀ pọ̀ jàǹbá rẹ̀ wọ́n ní ṣé ká béèrè ní tó fi jàǹbá wa ká gbowó wa padà ni àbí ká fi ilẹ̀ fọlọ̀ rárá ẹ béèrè ẹ̀tọ́ yín tẹ bá wá béèrè tẹ wọ́nà láti gbà tẹ́ ẹ bá rí gbà láyé ń bí ẹ wàá fà sí kóòtù ọlọ́run tẹ́ fi gba nǹkan yín tó bá ti jọ́ gbẹ̀ǹdà òkè yá hmm. mi àmọ́ látàyé ń bí lẹ́ẹ̀fi yé tá a bá yọpin lójú àfihàn ojú ni. Hmm a sì ti mọ̀ pé jọ̀jọ̀ ọlọ́ọ̀yà ní kó jẹ ni hmm. bẹ́ẹ̀ bá ti gba tọ̀tẹ̀ yìí yóò tún ṣèmí fún yín hmm, hmm. sọ ẹjẹ́ ó yẹ ìpọ́ jàǹbá yín so fún mi ní owó mi eléyìí tí ó fi jàǹbá mi bàbá àwùkọ san bàbá àwùkọ má san á pàdé ń jọ gbèǹde. hello. hello. orúkọ o. orúkọ mi ni edel. kí ni ìbéèrè rẹ. ìbéèrè mi ni pé kí ló dé táwọn èèyàn fi máa ń fi ìwà tuntun bí láyé tààrà ẹ. Ah. <laughs> ìwà tuntun rí <laughs> ọ̀dà hello. Assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ ṣe o màmá o. Láwọn ìjà sọ́kọ rẹ̀. Àmì ẹ ṣe o. Orúkọ mi ni Jẹ́fàt Abdulsalam látòkè wọ́n jògbó wọn sọ. Naam. Ẹlẹ́bùsẹ̀lẹ̀ tí mo fẹ́ tó fẹ́ lẹ́yìn bá ń ṣe kìyàmù ní ẹ̀yìn Ramadan, àwọn mẹ́fà kan máa gbà tó bá gbọ́ sí oníjọ́ ìjímọ̀ tí mo ti ń gbà á lọ tó bá bá bọ́ sí ọjọ́ ìjímọ̀ bó máa ṣe mi fún ọjọ́ ìjímọ̀ ni àbí màá máa gbà á lọ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ ni. alhamdulilayi ẹ máa gbà á lọ bẹ́ẹ̀ ṣe ń gbà á lọ náà ni nítorí pé kìí ṣe pé ẹ fẹ́ dá ọjọ́ jímọ̀ sí láti ṣe sùyàmù nínú ẹ̀ anábì sallallahu alaihi wasallam kọ́ fún wa láti dá ọjọ́ jímọ̀ sí ṣe sùyàmù nínú ẹ̀ hmm. àfẹnjọba ṣe sùyàmù ọjọ́ kan ṣáájú ẹ̀ àbọ̀jọ́ kan lẹ́yìn ẹ̀ ṣùgbọ́n ẹ̀yin gbà á bọ̀ lọ́lọ́gbọ̀nrán gàdá ni ẹ máa bá a lọ bẹ́ẹ̀ títí tẹ́ fi parí ọlọ́run ọba ọgbà bàbá àbọ̀ sí jumua bàbá àbọ̀ sí sátidé bàbá àbọ̀ sí alahad sunday ẹ máa gbà lọ. Hmm. hello hello hello. ẹ parí di eyín o aleykum salaam wa rahmatulah àbíkẹ́ yìí lọ rẹ̀ dáadáa ó kọ́ yín bí ẹ ti ń pè é ahmad láti ṣákí. láti ṣákí ìbéèrè yìí ṣákí. ìbéèrè mi ni pé mo máa ń rí tí ẹnìkan máa ṣe tí incident bá ṣẹlẹ̀ tàbí tí accident bá ṣẹlẹ̀ tí ọlọ́run máa kó yọ ọ wá máa ṣe nuclear wàá fẹ́ bèrè pé ó máa ń ṣe kí ni. náà yọ nuclear like pé tí accident bá ṣẹlẹ̀ níbi tí ọlọ́run máa kó yọ níbẹ̀ àwọn fẹ́ bèèrè pé ṣé ọ̀rọ̀ yẹn ní mọ́tìlá yẹn náà ti báwò. alhamdulilayi àkọ́kọ́ gbogbo mùsùlùmí náà ti mọ̀ pé sọ̀lá àtijọ́jọ́ ọ̀ràn yẹn márùn-ún péré ni mhm. Mhm, kò sẹ́lẹ̀ kẹfà ìsìláàmù dáa púpọ̀ sàwọn ilé wọn pè ní asawabit adiniya hmm. àwọn nǹkan tó ti fẹsẹ̀ rìn lẹ́nu ẹ̀sìn tí ò sì yí padà sọ̀bẹ́ẹ̀ láti gba islam látòní lọ́nà tí mo pè sọ̀làwàtò khams márùn-ún péré náà ni àwọn sọ̀làwàtò hmm so náfìlà pé ọlọ́run ní kí ewu yìí kórè kọjá mi kò jẹ́ ṣe mí so kì í sọ̀ràn yẹn hmm. àmọ́ kọ̀sẹ̀ dìgbà tí ewu bá di pé kọ̀sẹ̀ lẹ̀ sí ọ hmm. ànábì sallallahu alaihi wasallam wọn ní tí nǹkan kan bá dà láàmú hmm. tí nǹkan kan bá dà láàmú tó bá fẹ́ kó dààmú bá ànábì afza'a ila ssalah ó máa ń yára lọ sídìí sọ̀lá wasta'inu bis-sabri was-salah wa innaha lakabiratun illa 'ala al-khashi'in ẹ máa wá ìrànlọ́wọ́ àtìlẹ́yìn ọlọ́run pẹ̀lú sùúrù àti sọ̀láàtì ṣíṣe hmm. àwọn ọ̀rọ̀ ọ̀run àfifẹ́ ni tó bá ní tẹ̀rìbọ̀ kan. tòǹtòrí àwọn sọ̀hábà sọ pé tí nǹkan kan bá ti dànù bí láàmú bá yọ lọ sí sọ̀láàtì. pẹ̀sẹ̀ dìgbà tí accident bá jẹ́ pé ọlọ́run ò ní kọ́ ọ bá lọ. Hmm. so ẹ̀rù ń bà wá ẹni tí ń ṣe náfìlà nítorí pé kò bọ́ sínú accident ń bò ló ń ti rẹ́ẹ̀rì tiẹ̀ hmm. tí nǹkan bá dànù bí láàmú kì í ṣe accident wọn pè ìdààmú kan fẹ́ ṣẹlẹ̀ ọ̀rọ̀ kan wà nílẹ̀ tó àti ìlú àrójútù sí hmm. ànábì ọlọ nàfìlà hmm. náà. hello. hello. hello. aleykum kàn yín bí ẹ ti ń pè. ẹ̀ríyàtọ̀ àbúrò láti láti ìbéèrè yín. ẹ jẹ́ ibi mi ò ní béèrè ọmọ tó béèrè fẹsùn lẹ́ẹ̀kan ẹ̀dá lóhùn kò ní fẹ́ sọ. ọ̀dà àtúgbọ̀ yìí hello hello kọ yín o hello aleykum salaam hello kọ yín o. hello. ó kọ yín ibi ẹ ti ń pè yìí. hello. ó kọ yín à ń gbọ́ yín ibi ẹ ti ń pè. ṣé ọ̀dà kò ṣe gbé láti ọjà àgbà yìí ìbéèrè yín ẹjọ ìbéèrè mi àkọ́kọ́ ni pé tí a bá ṣe àdúrà tán tí a bá wá rí i pé wọ́n fa ọ̀rọ̀ sábà sàdà tí wọ́n máa ń sọ pé ká àwọn kan máa ń fún àdàdo àbí ọkà bàbà mhm. ẹgbẹ́ ilé ìbá islam mọ́lẹ̀ ẹlẹ́ẹ̀kejì ẹjọ tí kápẹ́ irú bàbá ní tí wọ́n ṣe àdúrà fún wa tàbí wọ́n ṣe nǹkan tó dáa fún wa táwọn sọ pé tòun ẹ bá wa ṣe ń là sí lọ fún wọn pé lẹ́yìn ló bá mú bá islam mú bí alhamdulilayi tí a bá ṣàdúrà wọn ní sáré máa fún àgbàdo àbọ́ká bàbà ẹbí gàrí àdúrà so <laughs> kò sí nínú islam hmm. kò sí nínú islam ẹni tí ń ṣe lẹ́ẹ̀bí ń bò lẹ́ẹ̀ ti rí sẹ́wọ̀n káwọ̀ ní kẹ́sí ẹni tí ń ṣe lẹ́wàá bí wọ́n bó wọ́n ti rí kò sí hmm. nínú islam hmm. nǹkan tó lọ́wọ́ bá sọ ni pé ayọ̀ lẹ́dí iná وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون hmm. ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ páyà Ọlọ́run ẹ sì máa ń fi àwọn fẹ́ olóore ṣàtẹ̀gùn síwájú Ọlọ́run hmm. kẹ́ ẹ máa jagun sójú ọ̀nà Ọlọ́run kẹ́ ẹ lè bá a ṣoríire hmm. lábẹ́ bẹ́ẹ̀ ẹ lè ti kọ́kọ́ fi nǹkan kan ṣe sàrà ẹ lè ṣe sòyàm ẹ sì lè jẹ́ni tó ṣe wípé bóyá ẹ ṣàánú aláìníkan èèyàn wàá sọ pé wọ́n lọ́run wo àwọn dáadáa tí mo ṣe yìí ṣe nǹkan báyìí fún mi hmm. ṣe eléyìí lọ́ba súnà nàbì sallallahu alaihi wasallam hmm. eléyìí à ń pè ní at-tawassulu bil a'mal as-salihah ká máa fa wọn sí olóore wa tá a ṣe ká fi ṣàtẹ̀gùn síwájú ọlọ́ ìwà ṣe pé ṣàdúrà ní ìsìn ọmọ afán gbàdùn lẹ́yìn mùsùlùmí làwọn àgbà mùsùlùmí àmọ́ òfin pọ̀ ẹ̀rí sì pọ̀ hmm. àwọn ìṣe nǹkan tá a kà máa fagbárí hun rọ́ so ẹlẹ́kejì wọ́n ní tábà fẹ́ ṣàdúrà fẹ́ nìkan tábà ṣàdúrà ọlọ́nṣẹ́ bá bá fún ọlọ́nṣẹ́ dáadáa fún ṣé kíníkà fún fàátì àná àtẹ̀yìnà wọ́n ní ṣé ọba ẹ̀sìn islam mu eléyìí náà sínú nǹkan tó bẹ́ ẹ̀sìn islam mu àṣà lásán ni hmm. àṣà yẹn tó sì ṣẹlẹ̀ tó fi ṣòro fọ́pọ̀lọpọ̀ láti gbọ́rú àlàyé tí mò ń ṣe yìí kó sì tún fara mọ́ kọ́ máa tẹ̀lé hmm. ó pé wọ́n ti ń ṣe kábìrì so gbogbo bàbá gbà lọ́dọ̀ bàbá tiẹ̀ bàbá tiẹ̀ náà gbà lọ́dọ̀ bàbá ńlá bàbá ńlá náà gbà lọ́dọ̀ bàbá bàbá bàbá bàbá bàbá mm. ẹnìkan ò sì sọ fún wọn pé ọ̀darí kó lẹ́yìn sọ wá sọ pé kò ọ̀darí tí ń dà àwọn yẹn láàmú ni ẹ o inna wajadna aba'ana ala umma wa inna ala atharihim muqtadun bá a ti bá àwọn bàbá wa kí wọ́n ń ṣe nu ẹnìkan ò lè sọ fún wa pé kò ọ̀dà lónìí ẹ gbọ́rọ̀ ṣé ìsìláàmù àbẹ́yẹ rúlé bàbá yìí ìsìláàmù yìí qala Allahu so náà ò sí nínú nǹkan tẹ́sán islam farama ẹ lè ké fati àyàn hmm. tẹ bá ké fati àti ká sọ pé wọ́n lọ wo suratul fati àti mo ké sí nǹkan báyìí fún lágbájá yìí hmm. so eléyìí lọ bá sunna nabi sallallahu alaihi wasallam eléyìí jẹ́ bó ṣe. jazakumullahu khairan ya sheikh hello. salaamaleykum. aleykum salaam wa rahmatulah ọkọ ibi àti ń pè. àbámọ̀ ló ń sọ̀rọ̀ láti sẹ́yìn. ìbéèrè yìí. Uh, ìbéèrè mi ni pé ẹjọ́ mùsùlùmí tí lẹ́bí tí màmí kankan sọ pé jọ́kùjẹ́ ni pé ká sọmọ lórúkọ. Hmm. wọn mùsùlùmí ta bá wá pè láti èsì yẹn tí ò dáhùn ṣé ó pẹ̀lú ó wá ní jẹ́kẹ̀jọ lòun ó ṣàtúnṣe òun ṣé pẹ̀lú ìdí yẹn ṣe é lè dìtà láti máa kókó bá kópa níbi ayẹyẹ yẹn. alhamdulilayi àkọ́kọ́ anabi sallallahu alaihi wasallam ó fi yé wa pé bàbá ọmọ yóò fàárí fọ́mọ yóò sì sọmọ rẹ̀ lórúkọ ní ọjọ́ keje fífárí sísọ lórúkọ ní ọjọ́ keje ànábì wa hù ní wà pọ́ sọmọ lórúkọ níjọ́ tí wọ́n bí àbí ṣáájú kó tó di pé ìjọ́ keje pé gbogbo ẹ̀ náà lè ta bá ṣe nínú rẹ̀ lọ́ba mu a lè dúró díjọ́ keje a sì lè sọmọ wa lórúkọ ní kété tá a bí àbíjọ́ kejì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo eléyìí kò burú lábẹ́ òfin ọlọ́run ṣé o kẹjọ yùn ara <laughs> ìbéèrè tó síwájú lẹ́ẹ̀kan sáfù kan náà wọn bá lọ. Hmm. torí pé ńlá wọ́n ti dín náà bá ànánà ni alẹ́ ó mà bá a ṣe bá àwọn bàbá wa tí wọ́n ń ṣe ni ọmọ kan ò lè dé lónìí kó a sọ pé ká yí padà hmm. agídí pọ̀ àti hmm. fẹ́ẹ́nu. so nítorí délé ìjọ keje lànà bí sọ kò sáàtì sì kan tó sọ ọjọ́ kẹjọ kò sí. Ah, ah, kí ló dé tá gbọ́rọ̀ ànábì tá a máa takò wọn níjọ́ keje lọ́dọ̀ tiwa méje àti mẹ́jọ sún àjọra wọn ọ̀kan láfilẹ̀ àtọ́ dọ́dọ̀ ìkejì mm. méje láfilẹ̀ kátó dọ́dọ̀ ìkẹjọ mm. so ìtànàbí sọ apáti ìtànàbí mm. ọ̀sọ́ la gbèrú àwọn amọ̀pẹ́ni tó bá fẹ́ ṣe ìtànàbí wíhun òun gangan lọ tá wa kíákíá ni ẹ̀sìn wo làwọn ń ṣe wọn àti ìsìnkú alánàbí méjì ìmáàmù Malik amasa anabi ni kéésà anabi olùmọ́nù àwọn olùmọ́ni onáà sì sọ wípé gbogbo kálukú gbogbo kó wa iná ní bẹ́ẹ̀ nọ̀rọ̀ wọn ní tá a lè mú hmm. tá a lò àwọn náà gbogbo kálukú gbogbo kó wa làwàdànù tún bẹ́ẹ̀ nọ̀rọ̀ wọn. àfànàbì Muhammad sallallahu alaihi wasallam tó gbogbo tó bá ti bá wa sọ báyìí kò sáwàdànù bẹ́ẹ̀. tó o bó ló ṣe wá jẹ wọn níjọ́ keje ó ṣe di jọ́ kẹjọ táàtì wa máa jà nítorí lẹ bàbá mi ṣépè fọmọ rẹ. nígbà tó máa bí ma tó ní jọ́ keje ló wọ́n pẹ̀ràn àkíkọ̀ tó bàbá ni tó bá sì dàn òun kọ̀ lọ́mọ. ẹ gbọ́rọ̀ ah, ah. bí ọdẹ orí hmm. garagara Hmm. Ah, kò sí nítọ́jọ́ báyìí ìjọ hmm. keje lànà bí pé hmm. so ẹ̀yin náà wàá níṣẹ́ lè má bàa kópa nu ayẹyẹ ayẹyẹ wo wà ní Islam ní ẹ̀sìn ayẹyẹ wo ló ní ẹ̀sìn ó ní kẹ́ ẹ pẹran àkẹ́kọ̀ọ́ ẹ láyẹyẹ láyẹyẹ lànà bí ní ẹ̀sìn àní ẹ pẹran ẹlòmíì ò ní pẹran bá ayẹyẹ ni ó mójútó ọjọ́ bó ti ṣe jẹ́. hello. Salaam alaikum tala. Aleykum salaam wa rahmatulahi wa barakatuh. Orúkọ ibi ẹ ti ń pè. Naam Kamaldeen láti Èkó náà ló padà ìbéèrè yìí. bí a ṣe mọ̀ pé ọlọ́run bá ṣègbà láyè fún wa nílé kí a lè ṣe hajj fún bí àwọn ìkọ́nú àwọn òbí wa tó ti kú. àwọn gbọ́ yín máa o. hello. à ń gbọ́ yín báyìí. na so bí àdèmọ́ pé ó ní nọ́fìlà méjì dẹ́ nínú hajj náà wípé ó máa ó máa jẹ́ ládá fún òkú kò ní jẹ́ fún àwa ta lọ bá wọn ṣe mo wá fẹ́ bèrè pé ṣé nọ́fìlà yẹn ní orúkọ àbí àbí kò lórúkọ rárá àbí nọ́fìlà náà ni. nọ́fìlà nọ́fìlà èwo ń bẹ. nọ́fìlà nínú hajj. níbo láti ṣe níbo láti ṣe nọ́fìlà yẹn ní hajj níbo. àzìn gbogbo bí bí nísìnyí gbogbo irun téèyàn bá kí ní hajj á máa jẹ́ títí èèyàn téèyàn lọ ṣe hajj bọ ọmọ ní nọfìlà méjì kan pàtó. tẹ́ ó wà. níbo ló wà kí ló kọ nọfìlà méjèèjì ọ̀hún bó ló wà níbo náà ti ṣe. òun náà òun náà òun náà mọ. ẹ lọ tẹ́ bá ti ẹ wá tún padà. <laughs> Ah, ó dáa kò burú ó ti yé agbárí èkó ló <laughs> so etí <laughs> kò yí òun náà but sọ pé. àyè báyà ṣe sọláàtì hmm. ṣùgbọ́n sọláàtì kan wà tó ṣe pẹ́ lómìn náà láàṣẹ fún hmm. so sọláàtì wo wá ní sọláàtì náà mo rò pé abéèrè rẹ bí ìbéèrè rí ni hmm. so wọn á fẹ́ lo àǹfààní yẹn so sọláàtì náà ni rákà méjì tó jẹ́ ti tọ́wáf rákàtà àtọ́wáf sẹ́mọ̀kẹ́ni tó kú la ṣe tọ́wáf yìí fún tọ́wáf ò sì tí ì pé àfi ká tún ṣe rákà méjì lẹ́yìn rẹ̀ so ìgbà táwọn ṣe rákà méjì lẹ́yìn tọ̀wáàfù ńta lónìí gbogbo sọ̀láàtì tẹ̀ ń ṣe lásìkò hájì ìwọ tó lọ báyàn ṣe hájì lónìí sọ̀láàtì rẹ̀ hmm. ṣùgbọ́n rákà méjì ti tọ̀wáàfù ìta lónìí hmm. òkú tó ń bá ṣe hájì lónìí rákà méjì hmm. a sì sọ pé láti òfin ṣẹ̀ríyà a kì í báyàn ṣe sọ̀láàtì wọn a sọ pé sọ̀láàtì rákà méjì yóò dádúró ńṣe ní tẹ̀lé tọ̀wáàfù ìgbà tó ti tọ́pa lè ṣe tọ̀wáàfù fẹ́ lomi ìntàsí títọ̀ wá fò fi pé hmm. a lè ṣe fún un hmm. nítorí pé àtàbẹ̀ àtàbẹ̀ ìdájọ́ tí máa ń tẹ̀lé nǹkan ìdájọ́ tí máa ń tẹ̀lé hmm. nígbà tó ti tọ́ pé ká ṣe tọ̀wáfù fẹ́ lomi a jẹ́ pé sọ láti na ìdájọ́ tọ̀wáfù lọ gbà mo rò pé n tó fẹ́ béèrè. naam jazakumullahu khairan zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six hello hello kò yín o ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí sọ fún wa pé wá síta gbangba tí a pè é wa aleykum salaam wa rahmatulah ó kọ ibi ẹ ti ń pè. amọ̀tẹ́lẹ̀ láti. láti. ilé ìwé ilé. ìbéèrè yín. mo fẹ́ béèrè pé àwọn kan ń sọ pé ó máa ń kírísítẹ̀n tí wọn bá bá fá irun pé téèyàn bá gbé ìrànwọ́ ọ̀run. pé téèyàn bá. téèyàn bá gbé ọmọ yẹn pé ìrànwọ́ ìrun tí mo gé irun ọ̀nà rẹ̀ bẹ́ẹ̀ fún bíi three months. Mm-hmm. alhamdulilayi àwọn ń wè ìwọ́n kò rí bẹ́ẹ̀ mm. bí a bá gbé kìí ṣe dandan kó jẹ́ pé kìí ṣe mùsùlùmí mm. àwọn máa ń sọ pé gbogbo irun ọmọ tí wọ́n bá ṣẹ̀ bí tí wọ́n bá ti fa ẹ̀gbin ni mm. wọ́n bá ti fa lẹ́yìn ọjọ́ kejì ó ti dẹ̀gbin tẹ́ bá wá gbé a jẹ́ pé bí ìgbà tẹ́ ti gbégbẹ́ mára ni so bí ìgbà tí ó tún jù gbẹ lọ àlọ́ àlá yín so gbogbo eléyìn àwáwí lásán ni kò sí ní tọ́jọ́ bẹ́ẹ̀ nù ṣẹ̀ríyà. ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wa létí pé wá sí ìta gbangba tí a máa ní hudan wabushro tó máa ń wáyé ní gbogbo sátidé kọ̀ọ̀kan tí ó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan yóò tún wáyé fún ti oṣù yìí ti ṣe ọ̀la ọjọ́ kẹfà oṣù kẹfà twenty twenty one ti ṣe ọjọ́ karùn-ún ọ̀la ti ṣe ọjọ́ kẹfà ọ̀la ti ṣe ọjọ́ karùn-ún oṣù kẹfà ọdún twenty twenty one bàkàtà bíyà tó tún wá ṣe déédéé ọjọ́ kẹrìnléní ogún oṣù shawwal fourteen forty two ah ìjírọ̀ kàlẹ́ndà inshàlá yóò wáyé ní mọ́ṣáláṣí ìlú ńlá lógúnmọ̀ṣọ́ tàmásí ògúnmọ̀ṣọ́ central mosque tó ń bẹ ní ọjà gbó ní títí agogo mẹ́wàá òwúrọ̀ pẹ̀lú àkòrí àdìsọ́kàn tó lálàáfíà apá kejì àdìsọ́kàn tó lálàáfíà apá kejì Sheikh Dr. sharafdin gbadebo ọ̀rọ̀jì aláṣẹ àtúndásílẹ̀ alimọ̀dínà center ní kọ́kọ́ abẹ́rẹ́ lógúnmọ̀ṣọ́ àwọn náà ni wọ́n mọ̀ bá wa sọ so, ọ̀rọ̀ ní ibi wáàzì náà insha allah jazakumullah khairan àwa tí a gbọ́ ká sọ fáwọn tí ò gbọ́ kí allah kí ó fi ṣe àǹfààní dáadáa fún aláyé àti lọ́jọ́ àgbèǹdè ẹ lóko yín o. aleykum salaam wa rahmatulah ọkọ yín bí ẹ ti ń pè. umu aisha látàgbò. ìbéèrè yín. na ìbéèrè mi ni pé ní téèyàn bá jẹ́ ẹni tó ń ta ọjà kan. naam mm-hmm. ṣé àgbọn àdùn. ṣé hello ìyá kí ni ẹni ṣé kí ni. bí wọn bá ń ta ọjà mm-hmm. ṣé ó ní àwọn àdúrà kan tí èèyàn lè máa ṣe láti pé kí ọjà yẹn bá lè máa yá. alhamdulilayi ọlọ́run ọba ẹlẹ́dàá sọ pé فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. ẹ máa parí sọ láti lọ́jọ́ jùmọ̀ báyìí ẹ tàka ó ké pẹ̀ kó kálukọ́ gba bí sẹ̀rẹ̀ lọ ẹ máa ṣe rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ lè bá a yege. so eléyìí túmọ̀ sí pé nídìí àtẹ̀yìn nídìí gbanyin ẹ má jẹ́ kí ẹnu yín sinmi níbi ṣíṣe ìrántí ọlọ́run subhanallah walhamdulillah wàlá ilaha illallah allahu akbar wàlá hawla wàlá quwwata illa billah aláàánú lọ́lọ́. Hmm. hello. hello salaamaleykum. waaleykum salaam wa rahmatulah ó kọ yín bí ẹ ti ń pè o. abdullahi láti fún mi sọ. ìbéèrè yín. ẹ dákun mo iṣẹ́ mi ni pé ó dà pé mo ti gbọ́ ọ̀rọ̀ yìí ní lọ́dọ̀ dọ̀tò bóyá ó dà pé wọ́n á gbọ́ yín bóyá mo ti gbọ́ yín bóyá. ẹ sá béèrè ẹ béèrè ẹ sá béèrè. wọn náà ni pé ọmọ àlè ìmọ̀ ìmọ̀ tẹ́tẹ́ kùtẹ̀ àti pé ọmọ tí ò ní ìgbìlórí jẹ́ bí. Mm-hmm àtàgbà Ọlọ́run ní gbẹ̀sìn yìí bóyá ọkùnrin ni àbúbìnrin kí ló ọmọ táwọn ò bá lọ́kọ àbí ò bá níyàwó ta ló tọ́ kó ṣe kó ṣe bàbá fún ta ló tọ́ kó ṣe ní alhamdulilayi tó bá jẹ́ ọmọkùnrin ni tí ó níyàwó àbùkátà bàbá rẹ̀ hmm. bàbá ìyàwó náà là ń bùkátà so tí wọ́n bá ti gbà láti fọmọ fún un ti parí àmọ́ obìnrin òun tiẹ̀ kò ní bàbá ìyá lóní gẹ́gẹ́ bófin ṣẹ̀ríà ti ṣe sọ hmm. ọ̀kan nínú àwọn ẹni tó bá jẹ́ aṣáájú ẹ̀sìn islam bíi imam olùmẹ̀sìn lágbègbè ibi tẹ́ bá wà àwọn ni wọ́n dò gẹ́gẹ́ bíi wọlé ìfún hmm. ọjọ́ ìbò ti ṣe jẹ́. inshallah ibi láti máa ṣẹnu ró kásìmọ́ gbàgbé hudan wa bushra tá a kò ní wá síta gbangba tí ó wáyé lọ́la ní dédé agogo mẹ́wàá òwúrọ̀ ní ògbómọ̀ṣọ́ central mosque ọjà gbó pẹ̀lú àkòrí àdìsọ́kàn tó lálàáfíà apá kejì níbi tí a sheikh dr sharafdin gbadebọrọ ọjà aláṣẹ àti olùdásílẹ̀ alimọdínà center àpapọ̀ abẹ́rẹ́ lógúnmọ̀ṣọ́ tí wọ́n ti mọ̀ bá a sọ ọ̀rọ̀ lówó iyebíye náà inshàlá kámásálá ìwà kásì sọ fáwọn tí ò bá gbọ́ ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò kọ́lọ́n kọ́ba àfi san lórí láyé bí àtìlọ́jà gbìndẹ̀lẹ̀ kìí àmà ọ̀làdùnní belò ló kọ̀ mí ọpẹ́ pàtàkì lọ́wọ́ sheikh dr shafdin gbadebo ọ̀rọ̀jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan ìjọ̀kan láti ìgbà yìí wá títí ọjọ́ mẹ́jọ ni mo dá gbére fún wa pé subhanaka allahumma bihamdik ashhadu an la wa atubu ilayk wa rahmatullahi asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. اللطيف الخبير الحليم العظيم الغفور ẹ gbọ́ bí ó ṣe ń sin wẹ́lẹ́wẹ́lẹ́ ó dùn ó kí ó yàtọ̀ sí àwọn akẹgbẹ́ ìkànnì tí ó ta àwọn akẹgbẹ́ rẹ̀ yọ Parrot FM náà ni one zero one dot one jẹ́ kó wà bẹ́ẹ̀ ó dùn jù jù jù jù.